máa bá wọn ara lé àwọn sàábí àti gbogbo àwọn tán fi ti wá kọ́ṣe wọn títí ọjọ́ ẹ̀sàn àmín rẹ́dà wa subhanahu wa ta'ala adákẹ́ sí yáyà ìkejìlé ní ọgọ́ta verse 62 inú suratul nahal ní táwọn gan àwọn ò fẹ́ràn ọmọbìnrin wọ́n máa bímọ obìnrin wọ́n pa ni wọ́n á ní pétọ̀ ọlọ́run bímọ obìnrin wọ́tá sí fọ́ọ̀sìnà tó hómọ́lù kẹ́dì bákan náà hàn wọ́n ń parọ́ anna lahumul husna àwọn kèfèrí wọ́n láwọn wà aljanna la jarama kò sí èméjì kò sáni àní la jarama kò ní yí padà láíláí òdodo ni la jarama ni o ọlọ́ni kò dodo inú nánà ni ọ̀rọ̀ wọn ó já sí olúwa ni pé anna lahumun nar iná ni ó jẹ́ tí ó jẹ́ ti wọn wà annahum mufratun wọ́n kọjá yìí lásán ni wọ́n kọjá bí tọ́lọ́wọ́n bá fi wọ́n sí ni wọ́n ni matrukuna fiha aw muqaddamuna ilayya fi qira'ati kasa bi kasra ay mutajawazuna al-hadda olùtayọ̀ ọ̀la ni wọ́n wọ́n kọjá bí tọ́lọ́wọ́n bá fi wọ́n sí ni gbogbo àwọn àṣejù wọn sọ yẹn torí ẹ̀ lónìí náà kò sọgbọ́n tí kèfèrí fẹ́ dá sí tí ò fi ní ìwọ̀nà ọlọ́run ọlọ́run wá tẹ̀síwájú ọlọ́nìtàlọ́hì laqad arsalna ila umamin min qablik ọlọ́run ló ń fi ọkọ̀ ara wọn búra o pàápàá jùlọ wọ́n rò pé iṣẹ́ àwọn dá iṣẹ́ wọn ti dá torí ẹ̀ wọ́n láwọn èèyàn kan wà sincerely committed to wọ́n ń fi ẹ̀mí òdodo ṣe rọ́ bí ẹni tó jẹ́ kiri yóò ṣùgbọ́n gbà pé ah olúwa gangan ló ń so yóò wá gbọ́ iṣẹ́ ìsìláàmù kò ní tẹ̀lé ti wò pé òdodo níbẹ̀ yẹn ọlọ́run fi rẹ̀ búra dàkọ́dà sánà ìlà umamin min qablik àti rán sí àwọn ìjọ kan síwájú rẹ̀ fazayyana lahumu shaytanu a'malahum èṣù ṣe sẹ́ wọn lọ́sọ̀ fún wọn fahuwa waliyuhum sẹ́gbọ́n náà lọ̀gá wọn òun náà lábẹ́sẹ̀ káwọ́ wọn al yawma lọ́jọ́ òní wọ́láhùn azabun alim ṣètọ́nì ni ó jẹ́ ọ̀gá wọn lálùkìyàmà ọ̀gá àwọn kìfìrí ìyẹ́ lẹ́sẹ̀ lẹ́rù yóò sì jẹ́ ti wọn kúrò ẹ̀dà subhanahu wa ta'ala kó má ṣe wá lẹ́ni ìyá Allah subhanahu wa in that 63 in Surah to Isra Tallahi by Allah لقد أرسلنا إلى أمم من قبلك We have sent to nations before you We have sent messengers to nations before you. فَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ But shaitan beautified their shirk to them. They perceive it as being beautiful. That, that is the correct thing. Shaitan deceived them. They hold what Allah has made haram as halal. فَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ Shaitan beautified their deeds for them. فَهُوَ وَلِيُّهُمْ الْيَوْمَ Shaitan is going to be their leader in the day of Qiyamah. Shaitan is going to be the leader of the kuffar. وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ They are going to taste a very severe punishment on the day of Qiyamah. They are going to taste a very stern punishment on the day of Qiyamah. Allah promises that those who are disbelievers, those who do not believe in Allah in this world, and Allah started that verse by saying, Tallahi. Allah swore by himself. Allah will not swear by anything except that he wants us to know the severity of that thing he wants to tell us. He said, وَمَا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ الَّذِي اخْتَلَفُوا فِيهِ we have not sent down the book except that for you to explain to them what they are differing about, what they are arguing. The Quran will settle it. Wahudan, Quran is guidance. وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ It is mercy for those who believe. Ọlọ́láàrán síwájú rẹ̀, a sọ tíra kankalẹ̀ síwájú wa Nabi sallallahu alaihi wasallam illa litubayyina lahum alladhi ikhtalafu fihi bí ò jẹ́ kó lè bá a máa jẹ́ àlàyé ní táwọn èèyàn ń yapa ilé lórí nípa ọ̀rọ̀ ọlọ́run nípa òdodo ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ni wahudan gbogbo tí a ta sọ̀kalẹ̀ ìmọ̀nà ló jẹ́ o wa rahmatan li qawmin yu'minun ìkẹ́nà sì jẹ́ fún gbogbo ẹni tó bá nígbàgbọ́ òdodo ṣùgbọ́n gbà táwọn tíra yẹn bá sọ̀kalẹ̀ àwọn èèyàn máa ń gbó lágídí táwọn anábì bá lọ tán ó tọ́ bọ tíra yẹn ó yí padà

ọláwàlá sọ ìrántí kalẹ̀ wà inna lahu lahafidun àwàlá sì máa sọ all the books that Allah revealed before the Prophet sallallahu alayhi wa sallam have perished as a result of mishandling from those whom Allah has sent them to as a result of uh, not paying attention to it so those books have lost they have perished or they have been altered. The adherence of those messengers, after a while, they will put their hands into it. They will write something down and they will say, Allah has written this. And they say Allah has written it, just like the Bible. They are accounts of people. Bible is accounts, a collect, collection of accounts of people about the life of Jesus Christ. They could be right, they could be wrong. So once they just write it there, so Christian believes that Allah inspired those who wrote them down. So because of that, that book has become the book of Allah. No. Bible is not the Quran, it's not the Injil. Allah revealed to Nabiullah Isa alayhi It's a composition of those before, after him. In fact, many of those who wrote the accounts of the books in the New Testament do not meet Nabi Isa alive. They were people who came, so they took the accounts from some people. They are reported speeches And those people they took their accounts from, we don't know them. In the science of hadith, they will say majhul. That is kadib. Once you don't know the person you've taken, you've uh, taken your report from them, that report is not authentic. So subhanahu wa ta'ala preserve the Quran. So Ọlọ́run preserve láti ìgbà tá nàbí ti lọ ara fi kàn báyìí kú. Lónìí bàtẹ́nìkan bá fẹ́ fi gángan kó Quran àwọn mùsùlùmí ó yí ọ dájì. Sẹ́yìn mọ́ ihò fáwọn tó wà láyé àwọn Yahudi wọ́n lọ gbé kùránì kan sórí íńtánẹ́ẹ̀tì lọ́dún kan fẹ́ tó twenty years ago wọ́n ní súrátù súrátù súrátù ìsinmi kan wọ́n sá fún un lókọ́ wọ́n wá kì í bọ̀ nù kùránì kùránì táwọn èèyàn kàn jojúmọ́ tó bá ti ka àyà kan tó gbé fàájì àti kẹsàn báyìí ẹ̀rí oníkùránì yóò mìírí ni pé rárá àbí pé kọ̀ lọ rẹ̀ ìwọ́lọ́wà odidi àyà kan wà fi sí tó bá ti kàwáyé sọ fún pé rárá kò sínú àyà kùránì ọlọ́run bò sọ àyà kàkàkalẹ̀ tó jọba o torí ọlọ́run bá dáàbò bo alukur'an ọlọ́run ni ìdí tó ń dẹ̀bi sọ kalẹ̀ litubayyina lahum alladhi ikhtalafu fi kó lè bá a ṣàlàyé táwọn èèyàn jìnnà jìyàn sí ipò ọ̀rọ̀ ọlọ́run wa hudan wa rahmatan liqawmin yu'minun kò lè máa jẹ́ mọ̀nà àtìkẹ́ fáwọn tó bá nígbàgbọ́ ọlọ́ni wàlláhu anzala mina sama'i ma'a ọlọ́run ló sọ omi kalẹ̀ láti sámà fàáhíà bí ilẹ̀ arọ́bà bá dàmọ́ ti ha yóò fi talẹ̀ jì lẹ́yìn ìgbà ti kú ẹni pé inú ẹ̀rùn la wà yìí àbí òjò ti rọ̀ tipẹ́ gbogbo ti gbẹ níjọ́ tí òjò wá bẹ̀rẹ̀ sí rọ̀ padà ẹni pé tó yóò sì kíni o yóò bẹ̀rẹ̀ sí mọ padà ọlọ́run ló ń <clears throat> inna fi dhalika la ayatan li qaumin yasma'un ọlọ́run ní àmì ń bẹ́ẹ̀ bì yẹn fáwọn tí wọ́n máa ń it is Allah it is he Allah who sends down from the skies rain فأحيا به الأرض بعد موتها it enlivens the earth after it is dead no we are in dry season now every plant is dry now is that not it when the rain starts again then they became they begin to germinate. Allah says Allah enlivens the earth after it is dead with rain. In that is a sign for those who listen to the words of Allah subhanahu wa ta'ala. That will mean that those who do not listen to the words of Allah, that will not be any sign to them. They will just believe it is natural. It's nature now. they will not see it as a sign of Allah subhanahu wa ta'ala that will make him worthy of worship to them. All these acts of Allah subhanahu wa ta'ala that Allah mentioned in the Quran just to guide us to the fact that it's Allah subhanahu wa ta'ala you are supposed to worship. Ogun àwọn àmì tọ́lọ́wọ́n bá ń sọ̀kalẹ̀ yẹn láti bá àtọ́wà sọ́nà wípé ó ní nìkan ni ká máa fi jọ́sìn fún ẹlòmíì tí ò lè sàwọn ṣẹ́tọ́lọ́wọ́n bá ń sin ò lẹ́tọ̀ọ́ kó ká máa jọ́sìn fún olùwàníkì wà inna lakum fil an'ami la ibra ọlọ́ni àwọn ẹranko alanaam màálù ràkúnmí àgbò àgùntàn ewúrẹ́ òbúkọ ìdánkùn ní an'am nìyẹn bahimatul an'am àwọn ẹranko tá a máa fi ṣèjọsìn gẹ́gẹ́ náà bá ṣe sọ náà suratul hajj ó ní a máa pa bahimatul an'am ní hajj àwọn ẹran tá a máa pa náà nìyẹn ìmọ̀ kọ́ para fún mi màálù àbí kanu ewúrẹ́ àtòbúkọ àgbò àtàbùtà àwọn bahimatul an'am nìyẹn torí ẹ̀ ọlọ́ni inna lakum fil an'ami la'ibra àríwòye ń bẹ nú an'am fún yín tuskikum mimma fi butuni àwọn ẹranko yìí ìmọ̀ fún yín mu inú nǹkan tí ń bẹ nú okun rẹ̀ mu wàrà rẹ̀ arábáwá àwọn a máa mú wàrà ẹran wàrà ẹran ewúrẹ́ ẹ̀rì kí wàrà màálù làwọn mọ̀ àbí àwọn máa mú wàrà ẹran ewúrẹ́ wọ́n máa fún wọn mú ọlọ́ni nuskíkún mímá fi butunihi à ń fún ìmú nínú nǹkan tí ń bẹ nínú okun rẹ̀ mẹ́bẹ́ ni farafin wadamin labanan khalisan sa'igal lisharibin eléyìí tó wà láàrin farafin eléyìí tó wà produce láàrin damin farafin wa damin láàrin ẹ̀jẹ̀ àti omi ètútú wọ́n ní intanko ní faraf gẹ́gẹ́ bí wọ́n ṣe tú síbí uh, أنا ثقل الكرش بكسر الراء ثقل الكارش ثقل الكارش ó ní àwọn kókó ètútú tí máa ń bẹnu ọyàn tó pé inú ẹ̀ ní omi wàrà tí ń jáde láàrin ẹ̀jẹ̀ àti kókó ètútú yìí ibẹ̀ omi ọyàn tí ń jáde sọ́yàn màálù sọ́yàn ràkúnmí sọ́yàn ewúrẹ́ àti àgùntàn ọlọ́ni wàdámin labanan kọ́ọ̀lìsọ̀n ògidì wàràǹjáde ń bẹ̀ kọ́ọ̀lìsọ̀n afánilá yàṣùbùhù ṣe ìhùnmínà lùfárasí wọ̀dẹ́m àti tútù àtẹ̀jẹ̀ yẹn kò dàpọ̀ mọ́ ọlọ́run bá mú ètútù omi wàrà ìjáde lè ń tó mọ́kàgá wọ́n ní àtàtẹ́gùn àti ewé tẹ́ran jẹ gbogbo ẹ̀ pátápátá yóò ti lọ bọ́ sára omi ọ̀yàn Ànábì sallallahu alaihi wasallama wọ́n ní alaykum bi albaani ẹ mójútó àti máa mu wàrà màálù o fa innaha ta'kulu min kulli shajara torí pé màálù máa ń jẹ gbogbo ibi gbogbo gíní tí máa jẹun so gbogbo igi tí wàá máa jẹ yìí gbogbo nǹkan òwòsàn tó wà lára igi yẹn òní ò lọ sọdọ síbi ọyàn rẹ fẹ́ẹ̀ lè jẹ́ pé wàrà màálù wọ́n máa ń lò fóògùn gan àbí àwọn onírúkẹ́á kódà mẹ́díkálì ní tí wọn lè prescribe mẹ́díkálì ni wípé Eh, lẹ́fọ́ọ̀lù tí wọ́n fi ń fààyọ ó lè má màtó lọ́nà lọ́nà gírí mbẹ̀ wọ́n lẹ́nìkan ní dairy farm kan bẹ̀ màálù àwọn special breed màálù tí wọ́n máa gbọ́ tí wọ́n máa lọ gba dairy farm ní oko tí wọ́n ti ń sin màálù fún àǹfààní eh, omi ọyàn rẹ̀ àwọn bíríì tó yẹ kí onímọ̀ ń pọ̀ lọ́yẹ̀ wọn ni lẹ́dẹ̀ yìí wọ́n ní tírélà náà wọ́n máa ń gba omi mọ̀ọ́lù kọjá mi èmi náà débẹ̀ rí ẹnì kan sọ fún ìlẹ́bí ìlẹ́bà lọ rí bó mọ́lẹ̀ wọn kàn pa owó lọ ní tírélà wọn kún àwọn àgbàjọ tó bá tó tírélà àwọn tírélà wà fún látara bẹ́ẹ̀ olúwa fi ìwòsàn síbẹ̀ àdábìbí tó torí pé màálù máa ń jẹ gbogbo gi so ó ní aleikum bi albani albakara ẹ máa mú wàrà màálù fa innaha ta'kulu min kulli shajara torí pé máa jẹ látara gbogbo igi so gbogbo àwọn oògùn àǹfààní tó wà níbi àwọn ewé igi tí ń jẹun yóò lọ mọ sodo síbi ọyàn rẹ̀ so kódà nábì ó discourage wa láti máa jẹ ẹran màálù torí àwọn lébù wọn máa ń pè ẹran màálù ní red meat wọ́n láwọn white meat ló yẹ ká máa jẹ àwọn ni white meat bí àwọn ẹran ehoro bí ìgbín agbo agbo ṣé white meat làgbé ok ok so ẹran ṣùgbọ́n ẹran màálù ẹran ràkúnmí wọ́n lóhun tún máa ó àlẹ́bíkọ́ àlẹ́bíṣẹ́lá àlẹ́wọ̀sẹ́lá ó discourage wa ṣùgbọ́n wàrà rẹ̀ kí pé ìwọ ní fún wa láti jẹ́ o ìwọ káwọn máa pọ̀ jù ń bẹ̀ ẹ sì pé mẹ́díkálì náà wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ọlọ́run ni nínú àmì àwọ ọlọ́run ọba òun náà ni wípé òun sọ òun fún yín láǹfààní níbi wàrà màálù ọlọ́run ní sá ìgálè ṣáàrìbí àmúgbádùn ló jẹ́ fún àwọn kíni o àwọn tí wọ́n máa mú wọ́n ní sahalul murur fi halkihim la yughassu bihi mílíkì wàrà màálù ìmọ̀ kọjá lọ́nà fún ní tẹ̀rẹ̀rẹ̀ tí ò sí nǹkan kan tí ó di lọ́nà sòsá ìgáǹbì máa na mọ̀rí àmúgbádùn ní máa jẹ́ lásìkò náà sí ní ìgbìyànjú wá wá wàrà màálù kó ti rọ́ sínú kọ́ọ̀bù kó ti gbé inú fíríjì kó ti tutù kọ́ a máa tẹ́ sọ́fún so nínú orí tólúwa subhanahu wa ta'ala tó ṣe fún wa ní tó kéèké gbúsà wà láàrín pòdúsẹ̀ lára màálù ọlọ́run ní kàn bá pòdúsẹ̀ síbẹ̀ wọ́n sì fún yóò sì di nǹkan táwa mú ọlọ́ni wa min samaratin nakhili wal anab nínú àwọn ìdẹ̀rẹ́ tọ́lọ́wọ́ bá ṣe fún wa ọ̀nà làwọn èso an-nakhil ọ̀pẹ dàbínú wal anab àtàwọn agi ọ̀pọ̀tọ́ àwọn inab àwọn nǹkan tí ń so bí àwọn shrubs tí wọ́n ń so ọlọ́run ní pé tatakhiduna minhu sakaran eléyìí tẹ́ ẹ máa ń ṣe ọtí látara rẹ̀ àbí ká pè ní juice tẹ́ ẹ máa ń fún juice látara rẹ̀ ọlọ́run ní wípé ọlọ́run pé ó ní sakaran nítorí kọ́lọ́run bá tó ṣe ọtí léèwọ̀ àwọn nǹkan tá a máa extract látara àwọn plant náà pọ̀ láwọn tá a máa fi ti juice àbí tọ̀sán ni o tọ̀gẹ̀dẹ̀ ni o banana juice ti mango ni o ti guava ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ nínú dẹ̀ra tó ń ṣe fún nìyẹn àwọn agi àwọn èso tó ń ṣe fún yín ọlọ́ni tàtàkìdú nínú sakaran ẹ̀ ń sàwọn nǹkan ìmú ń bẹ́ẹ̀ wọ̀rískan hasana àtàwọn pèsè tó dáa wọ́n ní katamur gẹ́gẹ́ bí ìdàbínú wọ̀zẹ̀bí àti raisin zẹ̀bí òbílí kìíní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéékèèké yẹ́lò báyìí tí máa dùn bí síjà báyìí ìyẹn náà ń pè ní ah, ah, inab tattakhiduna minhu sakara wa hasana ní ẹ̀ ń mú ìpèsè ń bẹ̀ bákan náà nǹkan mímu ẹ̀ mú ń bẹ̀ ọlọ́ni inna fi dhalika la ayatan nínú ilé ni àwọn àmì wà ń bẹ̀ tí ń tọ́ka sí ìtóbi ọlọ́run ọba àti fóun lẹ́lọ́tọ̀ ká máa fi jọ́sìn fún lónìí nìkan omi àpìlú àmì yàkùlú mìmánà yàtàdàbàrún àwọn tẹ́ máa rújú sọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́ni wa áwùhá rọ̀bùkà ilẹ̀ náhàlì nínú ìdẹ̀rẹ́ atọ́nà ọba tó ṣe ní pé ọlọ́ọ̀bá mí sí kòkòrò yín ànáhàlù ní kòkòrò yín honeybee wa áwùhá rọ̀bùkà ilẹ̀ náhàlì and Allah wàmínà ṣájàrì ká lọ máa wá ilé níbi àwọn agi wàmí máa yá rìṣú kódà níbi táwọn èèyàn ń gbé tí kó ló ní oyin tí máa ń fò lọ wọ́n kàn lè wo orí páànù yín wọ́n kàn lè bàálẹ̀ ẹ bá ti wọ́n lẹ̀kọ̀ mọ́ àwọn bá máa gán àwọn èèyàn ṣùgbọ́n àwọn lè ní àwọn ọ̀rọ̀ tí ẹni torí náà àwọn olóògùn ara nǹkan tí wọ́n máa ṣe nìyẹn máa bẹ àlùjànú lọ́wẹ̀ àlùjànú ni ó wà darí àwọn oyin lọ síbi yóò darí àwọn oyin lọ síbi ẹni tí wọ́n bá rán sí so ṣùgbọ́n oyin náà àwọn oyin kàn máa kọjá lọ wọ́n kàn bà ìgbà míì wọ́n máa ní tí wọ́n bá bàbá wọn sára fi wọ́n lẹ̀ fúnra wọn náà ń lọ padà tó bá ní kí wọ́n bá ti ń ṣe ilé oyin wọn síbẹ̀ wọn ò fẹ́ lọ mọ́ nìyẹn wọ́n ti rí òdòdó tí wọ́n ti lè máa rí oúnjẹ orílẹ̀ oyin àwọn oyin yẹn kì í ṣe kí wọ́n ń ṣe oyin fún wa ká jẹ o àwọn olọ́mọ fa nǹkan adùn lára fúláwà wọn àlọ́mọ stọ́ rẹ̀ ní àsìkò òjò wọn àlọ́mọ stọ́ rẹ̀ pẹ̀tọ́ bá dásìkò ẹ̀rùn àwọn ọmọ jẹ́ so stọ́ wọn stọ́ tí wọ́n ní beehive yẹn ṣùgbọ́n àbá wa ti dé wọ́n ti rọ́kún tó yin ti wà bẹ́ẹ̀ dáadáa á lọ bẹ̀ á lọ kó lóbi jẹ́ pé àwọn náà ní sójà. So, nínú àwọn social insect ni wọ́n kà wá sí àwọn ẹranko tí wọ́n àwọn kòkòrò tí wọ́n ti bí èèyàn wọ́n ní ọba coin onímọ̀ yẹ́yìn wọ́n kà mọ̀ ni wọ́n ní àwọn sójà àwọn akọni yẹn àwọn ẹni máa ń tààyàn wọ́n sì láwọn wọ́n láwọn abo náà so níbi ilé ìkan àwọn yẹn àwọn kan ó ti débi tí wọ́n fi ọba sí àwọn kan lọ máa wá oúnjẹ wá wọ́n àmọ́ tọ̀ rẹ̀ àwọn kan sójà ni wọ́n ó dúró ti lé oyin yẹn ṣùgbọ́n àwọn ni wọ́n gán yẹn sẹ́yìn bá ti débi ilé wọn wọ́n pè á ọmọ èdè yẹn ti dé ṣùgbọ́n kí làwọn ẹ̀dá máa ń kó yín náà dé wọ́n àlọ́ wọ kóòtù ó dè kí ṣe é pé so wọ́n mọ̀ tíráì láti torí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá aṣọ yí ábì kan àbí aṣọ sèdì sí ibi jẹ́ tí ń ṣe oyin tí oyin kí wọ́n ṣe ráàyè kó wọlé wa yóò ta oyin sì lè tà yẹn pa oyin lè tà yẹn pa tóyin bá dàbò yàn yóò sì kí ni so àwọn sójà ni wọ́n máa ń tà yẹn ń dáwọn ń dààmú fún làwọn ní kí ni o làwọn ń tó lọ́kà kó fẹ́ mọ fọ́mù òun ní wàrà òun kí láà ń lọ sí àwọn bá lọ wa ọyàn rẹ̀ kúrò àwọn ọmọ tiwa ọlọ́run ló ṣe ní halali fún wa gẹ́gbẹ́ ìṣe kòkòrò yìí náà ní halali fún wa olúwa subhanahu wa ta'ala ó ní ọlọ́run ọba ló ń mí sí oyin wàhálà rabbuka ila nahali ó mí sí oyin pé ànítàkìlì mìnàlì jìbá lè bùyú ta pé ẹ lọ máa kọ́lé síbi àwọn òkè. ومن الشجر ما قلت ما وقي ومما يعرشون اللهم قلت بدعوة ينقل أي الناس أي يبنون لك من الأماكن وإلا لم لم تأي إليها وني يولما قلت sáwọn ààyè tó bá wò pé ibẹ̀ rọ̀ lọ́rùn láti gbé ṣùgbọ́n tí ìbá rọ̀ lọ́rùn yóò kàn kọ́ bí hives ilé wọn kàn lọ ẹ̀rí pé oyin yóò kọ́ bí hives nígbà míì ẹ̀ kàn rí pé wọ́n kàn kó kò mí wọn ò ní fún oyin kankan pamọ́ bẹ̀ bẹ́ẹ̀ náà wá di gẹ́ẹ̀dì kan bẹ̀ níyẹn ń dà wọ́n láàmú àwọn swarm of àwọn oyin sáwọn ń kọjá lọ́ngbà míì wọ́n kàn mọ́ wọ́n kàn so mọ́ páànù lé yín láàrin ijọ́ díẹ̀ báyìí tán ti wà ń bẹ́ báyìí wọ́n ti rọ oyin díẹ̀ àwọn òṣìṣẹ́ wọn ti sáré lọ mú oyin wá omi yóò ti kún bẹ̀ ìwọ́n tó bá mà kú ọkàn lọ kó ni tó bá ti kó yín wọn kún bẹ̀ wọn sà lọ. ìmọ̀ ìmọ̀ pàtàkì àwọn oyin kan kó wá sẹ́gbẹ̀ẹ́lé wa ń gbàdá wà kékeré àwọn bọ̀dá wa tí wọn ò mọ bẹ́ẹ̀ ṣe máa so yín náà bá lọ mú iná wọn bá lọ fi sun kìíní yẹn wọ́n bá tọ́ wọ́n gé bí wa wúwà tí bí àìkú dé wọ́n á gbé kó wọ́n á gbé kó ní kọ́pọ́ọ̀tì wọ́n kana gbé kaná wọ́n ní ẹ̀ máa gbé kaná àwọn o pátáwà kéékèèké gbàdéyà dá gbàdéyà mọ̀ pé a ìṣègùsè bọ́dà máa fi ọ̀rọ̀ yẹn rìn abagbo yẹn kaná pọ́ọ̀tì tí torí kí ní bí abìyẹn lẹ̀ máa ó jóná mọ́ tó ti bàjẹ́ bí abìyẹn gángan sì ní ó gángan máa dùn bí oyin ni torí pé oyin náà àwọn oyin náà náà bí ó dẹ̀ kódà oògùn ọ̀tọ̀ ni wọ́n máa ń dá àtà lọ́tọ̀ gan tí wọ́n bá ti ru oyin ara rẹ̀ bí abìyẹn kódà wọ́n máa ń sa sí ògbé lẹ́ẹ̀kan máa jù sẹ́nu gbà tẹ́ǹjẹ̀ bisikíìtì lábàlọ́gbé kaná lábàbáyé oyin jẹ́ ọlọ́ni súnmọ̀ kú lè nkú lè sàmọ̀rọ̀ ọlọ́run ló ránjẹ́ ọ̀ránṣẹ́ sí òǹnù nímọ̀ wípé lọ́mọ jẹ níbi gbogbo èso fásilókè ṣubúlà rọ́bì kìzúlùlà wàá máa wọ́ ojú pàna ọlọ́mọbẹ̀lẹ́dà rẹ tó tọ́lọ́ ti là fún ọ yakhruju min butuniha sharabun ọlọ́ni tí ń jáde nínú kòkòrò yìí nǹkan mímu kan ní o mukhtalifun alwanuhu tí àwọ̀ rẹ̀ yàtọ̀ síra wọn tẹ́bá róyìn míì yóò funfun tẹ́bá rí míì yóò pupa tẹ́bá rí míì tẹ́sítì oyin sì ní tẹ́sítì plant tí oyin bá ń lá ni ó ti Bukhari àti Muslim nígbà tí wọ́n ní sanabi jẹ magafir ni èso kan ní jẹ́bẹ̀ mo sì jẹ magafir ṣùgbọ́n èso kan ní lọ́lẹ́ pé àwọn yìí lọ́mọ ńlá òdòdó rẹ̀ so oyin sábà produce yóò máa rùn gẹ́gẹ́ bí èso tẹ́ bá jẹ fáyọ́kẹ́ mango fáyọ́kẹ́ òdòdó mango làwọn oyin bá lọ lá tẹ́ bá mu oyin wọn sábà produce yóò máa rùn mango lẹ́nu ìgbà míì eh, àwọ̀ rẹ̀ ó yàtọ̀ ó lè jẹ́ funfun ó lè jẹ́ dúdú ó lè jẹ́ brown ó lè jẹ́ yẹ́lò gbà mí ntí a bá lá onímọ̀ dìtàmì kí ni taste àti kí làwọ̀ yìí lọ́ni yakhruju min butuniha sharabun nǹkan mímu tí ń jáde nínú oyin mukhtalifun alwanuhu àwọ̀ rẹ̀ yàtọ̀ síra wọn fi shifa'un linnas ìwòsàn bẹ́ẹ̀ fáwọn èèyàn níbi oyin inna fi zalika la ayatan li qawmin yatafakkarun ọlọ́run ní nínú eléyìí àmì bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n máa ń ronú sọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí bí ọlọ́run ṣe tò la aya fún àwọn onílà ká yóò وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته